ta sọ pé ó ti kú o ológun dúdú wà láàyè ẹ má rokú rò ó ológun dúdú òkú o. ta ló sọ pé ó ti kú o ológun dúdú wà láàyè. ènìyàn ayé burú gan. kí ló dé tẹ́ ń rokú rọba akọrin ológododo pẹ̀lẹ́ o kẹ́mi rẹ̀ ó lè gùn ní o. àlùsọ̀kọ ti kú o ológododo wà láyé ẹ o ológododo ó kú o. ẹ̀lẹ́lẹ́ alára ọmọ amúrin kàndọ́gbà gbogbo mo kí gbogbo yín lé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ ìjàjálẹ̀ gbogbo ọwárangún àga àmọ̀tá èdè pátá gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá jákèjádò àgbáńlá ayé ta lọ sọ pé kúnlé ológun dúdú ti kú gan eré mọ níwọ̀n àṣàga àwàdà mọ níwọ̀n àṣègbè kí ló dé tá à ń fi kú dánra ẹni wò àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ lókèṣìn eré ni mo wà lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún twenty twenty one mo bá rí ìròyìn ìbànújẹ́ ọ̀hún wọ́n ní wọ́n yìnbọn para wọn láì kìí ṣe kúnlé ológun dúdú just in kúnlé ológo dódó the popular Ewi exponent is assassinated by unknown gunmen by the gate of his house in Lagos musa kan yanu mò ń pàdé lásán ni bí ọ̀gá lọ́gán nílé ayé sú mi ta ló lè ránṣẹ́ ikú sọ́mọ ojú rábẹ́sà gan kí ló nẹ́tọ̀ ń wó pé bọ̀dá kún lè kí ni wọ́n jọ ń fà kí ni wọ́n jọ ń dùn lọ́gán ilé ayé ti sú pé ṣé n ò ní fi ojú òmìkan ológun dúdú mọ́ láyé nù bó nílò ilé Ifẹ̀ ó ṣe kan gbẹ́rẹ́gbẹ́rẹ́ tó àbí torí pàdé kì í níyì nílé àfi bá dọ́jà ẹ̀yin kárí ni lónìí kárí ni lọ́la ọmọ síyan bọ́lá kì í jẹ́ kájọ rẹ ni lójú ilé bẹ́lẹ̀ torí kúnlé ológun dúdú pọ̀ lọ́kùnrin hmm. ọkùnrin wàwà ń wówó ọkọ̀ òṣèlú ọkọ̀ sọ́jà àtúnọ̀ká ń bi wọ́n gbé ń dáná rọ́ ẹ̀gbọ́n sán lórí hmm. àbúrò rẹ̀ ò gbádùn kúnlé ológun dúdú gbó lẹ́nu bíi jẹjẹ àkàndá ọ̀rọ̀ awé kónkó bẹ́ẹ̀ kẹ̀ òun gbọ́n sásá bíi àṣàrùn kúnlẹ̀ ológun dúdú ọ̀gbọ́dọ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ tàbí sí àṣírí amóògùn ṣìkà ò ní túmọ̀ ẹnu kọ́lọ́jẹ̀ ló kọlù bóde kí wọ́n gbàlù kí wọ́n máa jóni àjẹ́ pé bọ́ bá dọ̀la kọ̀la ẹnu ẹnu lẹ́sẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà òní làámu ọ̀la làámu òní ńgọ́ ìlú lálá ọ̀la ńgọ́ ìlú lálá tó lóògùn ní kìfì lílọ ìlú lálá bàbá rẹ̀ iná tá a bá dàdé yẹ gúnugún ẹyẹ míì ni wọ́n fi jésù ìjẹtẹ jẹtẹtẹ ẹ mọ gbìyànjú jẹ dagunro bẹ́ẹ̀ torí dagunro ṣe jẹ o ni mo fi ní ẹni tí yóò ta ẹkùn àtẹni tí yóò ra ẹkùn òkèèrè ni wọ́n ti máa yọwọ́ ẹkùn hmm. ọba tó máa mẹ́rin sò tí ì jẹ aago méjìlá òru ó kó ìṣẹ́jú mẹ́tàlá ni mo rí ìròyìn yẹn ó sì di lọ́jọ́ friday hmm. ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọjọ́ kejì tí mo gbọ́ ròyìn àgbọ́sọgbánù mo kí fóònù mi mọ́lẹ̀ nídìí déédé agogo mẹ́jọ òwúrọ̀ ó kù ìṣẹ́jú mẹ́rìnlélógún seven thirty six a.m. mo pe one man battalion one man army anírinláyà bí ìbọn bọ̀dákúnlé ológun dó fúnra wọn ìrìnlú ìpàdé mi àwí kòǹkò ìwọ náà ti gbọ́ mo ní bẹ́ẹ̀ ni sà ó ní bó ṣe rí mo ṣe rí iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá ni mo wà láyé láàyè mo sì wà láàyè rere abáfàdúrà pẹ̀lú ẹ̀rín dágbére fúnra wa a jẹ́ pé kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ológundódó jẹ́ pé kẹ́ ẹ fi ọkàn yín balẹ̀ olólùfẹ́ yín ń bẹ láàyè kò ní kú rárá àwọn ọ̀tá ẹ̀ tó fẹ́ sọnù ló gbé ìròyìn kú ẹ̀ jáde kí ló dé kí ni tí wọ́n fẹ́ fi kú akọni ṣe ta ló sán sọrú èyí sòrò ta ló dárú ẹ̀ lásà òbítúárì onítọ̀hún kò ní pẹ́ jáde lágbára ọlọ́run ẹ watch out bí àṣà àwọn onísinimá láì sẹ̀ ọ́ láì rò ọ́ tòòrò ìkóró ẹni ẹlẹ́ni òkúta sọmọ́pẹ̀lọpẹ́ sọmọ́ni ìlẹ́ òkunlé ológun dúdú ọba akọrin ọmọ adéjokun afàlà ọmọ adéjolú ọ̀kẹ́mọ ọ̀kẹ́mọ kẹ́yàmórè láọba ọmọ ọ̀kẹ́mọ nílàrẹ́ ọmọ irin láàfin ọmọ adéjolú apìtì okùn ọmọ agbórí ìgànnáwó ṣe ìyàwó ìyàwó yọ bí arùpẹ́ ọkọ yọ bí egbin bàbá bàbá mi ṣẹ̀ṣẹ̀ ń joyè bọ̀ ìgbà ń bọ́ lọ́wọ́ ara ogo ọmọ arìn kọ̀kọ̀ bọ́ọ̀nì pàdé ọmọ arìn gbangba bóge dọ́gba bàbá mi ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan ti ń gbà látàná asán lọ́jà sí ẹni amógún lé ní rúgbàsọ lóko ọmọ asúkànrún ọwọ́ ọmọ àrọ̀ bàbá gbè ọmọ òjò dá ọwọ́ òdá ọmọ ọba nílé ọba lóko ọmọ ọ̀kẹ́mọkẹ́yà mo rè láọba ọmọ wọn nífẹ̀ẹ́ ò dáyé abú ọ̀tẹ́ ni ọmọ Ifẹ̀ ò dáyé ọmọ wa ti ń lo kán fọ́ba ìgbéyàwó ní ẹrù jẹjẹ àìdúró kí wọn nífẹ̀ẹ́ ọ̀ni àìbẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òye a kì í dọ̀bálẹ̀ kí wọn nífẹ̀ẹ́ ò dáyé bọ́ọ̀bá kí wọn nífẹ̀ẹ́ ọ̀tá bẹ́rẹ́ òjò bẹ́ntì wọn fi wo ni kọ́gá kò bẹ̀rẹ̀ ni wọn kí wọn nífẹ̀ẹ́ ò tẹ́rìn ìmẹ́kọba nífẹ̀ẹ́ làgùn o ọba ló ní sẹ́sẹ́ fún o àdìmúlà ló làgbàládọ̀ àpàlàdọ̀ èèyàn ní múlẹ̀ olófẹ́ wò mẹ́ káfárí apá kan dákan sí ẹ̀ní múlẹ̀ wọn súnmọ́ ẹ lọ àbú ọ̀tẹ́rì ọmọ akábá owó rẹ mọ ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ ọmọ ewúwẹ̀ ń wọ̀wẹ́ sẹ́ ewúwẹ̀ ń wọ̀wẹ́ kankan ọmọ ewúwẹ̀ owó mi ládé kí n gún gẹ́gẹ́ bí mo bá torí oníkẹ́kẹ́ kú wọn pẹ́kọ̀ ẹwà ló pògo mo torí alábàjá kú wọn pẹ́kọ̀ mẹ́ẹ̀ẹ́dógún abìlà mẹ́ẹ̀ẹ́dínlógún ẹ̀rùkẹ̀rù abìlà lálẹ́nu gàǹbàrí onílà ayàgbà àbú ọmọ olódò kan òtẹ́rẹ́ àbú ọmọ olódò kan ọ̀tààrà ọmọ olódò tọ́sàn wéréke tọ́sàn wéréke tọ́dẹ́yìn kò lé ọ̀sìnlẹ̀ tọ́dàbàtà oníkẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ bomu abàbàjà wọn ọ̀gbọ́dọ̀ buwẹ́sẹ̀ sọ̀bọ̀rọ̀ bonílà nínú jẹ́ ní ọ̀pọ̀nmi odò náà gbẹ àṣẹ mẹ́rìndínlógún lolófẹ́ nǹkan ẹ̀sán inú ìjẹ́ òde ọmọ onílù kan bá ń bá ọmọ onílù kan bàǹbà ń tiri bà ọmọ onílù kan ìlù kan èyí tí wọ́n fa wẹ́kùn sí akétégbé tí erin ni wọ́n fi ṣe ọsán rẹ̀ ọmọ ológo sí ọ̀nà ìlódè òkúta pẹ̀tẹ́ akọlà mẹ́sẹ̀jẹ̀ onígbòǹgbò ọ̀nà tó dira rẹ̀ lábà pẹ́pẹ́pẹ́ òrólùmọ níyọ̀mọ́jà tẹ́ olúfọ́n adé mọ̀lẹ́pọ̀ ńlẹ́mọ̀jẹ̀ láǹfunfun kúnlẹ̀ ológun dúdú ọba akọrin ògo ilẹ̀ yorùbá gbogbo ilẹ̀ adúláwọ̀ òní kú òní rùn kòkò làbógun kòkò làrọ̀ tá a lè ẹni orokú sí ẹ òní jèrè ọpọlọ rẹ yan lójú ẹlẹ́gùsí ni kò gbọ́dọ̀ yí láta ariwo ńlájú tó tún pa á sí létí tí ń pẹ́ wọ́n dẹ páńpẹ́ wọ́n fẹ́ fi mẹ́ja nínú omi wọ́n dẹ gèrè wọ́n fẹ́ fi mámà tẹkùn pẹ́pẹ́yẹ kan lérí lásán ni kò ní kọ orí àlénu lakọ aláǹgbá ńlé kúnlé ológun dúdú ọba akọrin àwọ̀ títò tó mú wáyé ní mú rọrùn àmọ́dún àmọ́dún lalápá ń dẹ̀dẹ́ pààrọ̀ ìyẹ́ ọdọọdún nìyẹn yìí pààrọ̀ aṣọ ọdọọdún lọ́dọ̀ ń pèwé o ọdọọdún lèrò wá ń wà ọdọọdún nírú lásogún ọdọọdún nìyẹn yìí sọgbọ̀n ọdọọdún làbí yáyá sàádọ́ta bọ̀ọ̀bá ló gba ọdún láyé níní kọ́ ṣẹ́gun ọ̀tá kọ rẹ́yìn odì kọ́ ṣẹ́ gbogbo ogun abínú kú ẹni kọ́ jàkàrà gbogbo ọ̀tá ráìsì ìrẹsì òní gbèsè òní gbẹ̀gbìn òní fàyà ṣiṣẹ́ òní fọmọ ṣe ẹni wájú ni ọ òní dèrò ẹ̀yìn òní wálẹ̀ láéláé àwa náà ò sì ní jábọ́ lẹ́yìn rẹ ọ̀wárí wọ́ọ̀dì pósítà tó fi ròyìn aburú síta nítorí ẹni tiwa àìmọ̀sẹ́kọ̀ ọmọrogùn lójó torí bomi gbóná ó ṣèèṣì ní àbísí lọ màmá sí copy and paste ló fi ṣe ni àbí látọ̀dọ̀ rẹ ló ti kọ́kọ́ jáde ọgbọ́n oníbìkan kan ni àbísí lọ́kàn rò ó lórí ó dùn mọ́ ọ nínú àbísí lọ́bà ó nínú jẹ́ ọ̀fẹ́ fi síkì attention lásán ni bí àbísí lomíìnì ẹ̀ ta ló fún ọkàn ni wọ́n ní kó o fi ṣe bó bá jẹ́ sí lóṣèṣì gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn wádìí ohun gbogbo dájú lọ́jọ́ iwájú kò tó gbẹ́rọ̀ yìí jáde àforí èyí jì ọ́ máa lọ ní àlàáfíà bó bá jẹ́ ọkàn ìbánikẹ́dùn ló fi gbé e jáde ńbọ̀tì ńbọ̀tì bó bá jẹ́ ìdàkejì bó bá lọ sájò ò Greetings to all our customers from Solution and Peace Properties in conjunction with Akview Investment Limited. We have juicy offers for you this season on all our estates and properties. At Bluestone Treasure Estate, you can get a classic three-bedroom bungalow for 16 million naira with an initial deposit of 2.5 million naira. Executive three-bedroom bungalow on the full plot at 18.5 million naira. At Treasure Island Estate, Mowe or Father Phase 1, you get a three-bedroom bungalow at 10.5 million naira with an initial deposit seat of 1.5 million naira. Kakas is at 9.5 million naira. Two bedroom bungalow goes for 7 million naira with an initial deposit of 500,000 naira, while Kakas is at 6 million naira. Four bedroom duplex finished with BQ attached is at 27.5 million naira, while the Kakas is at 25 million naira with an initial deposit of 5 million naira. The Lord Treasure Estate, Mowokekere, Ikorodu Town offers three bedroom bungalow at 16 million naira per unit with an initial deposit of 5 million naira, while you can spread the balance for 12 months. You can also have physical location and possession at 10 million naira. Outright payment attracts 5% discount. Did you know we have properties for you at Ikola Command for 10,000 naira per square meter or better put 6 million naira per plot. We also have two bedroom bungalows at Mowe or Father for 7 million naira per unit. Plot of land in Ebejuleki goes for 2 million naira per plot while Songotedo goes for 80 million naira per plot. Here is the good news. You can still pay 850,000 naira for Mowe or Father Treasure Island Estate Phase 2. Buy 5 plots of land outrightly and get 1 plot for free or you buy 2 and a half plots outrightly and get half plot for free. free. Please note that all our prices exclude survey, legal documentation, and development fee. You can visit our office at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos State, or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Buster, Stop, Aja, Lagos State. For inquiries, please call Olushola on 0803 940 6444 or 0908 515 1587. Tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jò, irun mọlẹ̀ ìpadàbọ̀ràn míyàn, àjà ó wàró awípọ̀npa sọ̀rọ̀ lójú